ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo ẹ̀yin lànà o ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo. ẹ̀yin lànà. ẹ̀yin ló ní o ẹ̀yin lọ́la o ẹ̀yin mà lọ́jọ́ ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo fẹ́ kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ní wákàtí yìí ní wákàtí ọ̀rọ̀ yìí ní orúkọ Jésù Kristi tí a ò bá gbàgbé ní ìjẹ́jọ a bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ èyí tí mo gbàgbọ́ wípé ó lè gbà wá tó bí nǹkan bí oṣù mẹ́ta sí oṣù mẹ́rin lórí àkòrí mímọ̀ Ọlọ́run a dẹ̀ ń tọ́ka wá sí ní ìjẹ́jọ wípé a máa ní àwọn àkòrí kéékèèké àti àwọn ẹsẹ̀ ọlọ́run lóríṣiríṣi ṣùgbọ́n lábẹ́ èyí tó máa jẹ́ tó máa tó máa tọ́ka wa sí àkòrí ńlá èyí tí a pè ní mímọ̀ ọlọ́run yẹn tí ẹ gbàgbé ní ìjẹ́jọ́ a bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ lórí àkòrí kékeré kan tó ní ìsopọ̀ pẹ̀lú àkòrí ńlá èyí tí a pè ní ìlépa tó ga jùlọ láyé ìlépa tó ga jùlọ láyé ní ìjẹ́jọ́ a bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yẹn a ṣe àfihàn ẹ̀ díẹ̀ bí àkókò ṣe gbà wá láàyè ṣùgbọ́n lónìí yìí a ó máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yẹn nítorí ìdí èyí níbikíbi tí ẹ wà ẹ jẹ́ ká gbàdúrà ọlọ́run ipá àtagbára adúpẹ́ torí pé nígbà gbogbo tá a bá képe yìí lẹ máa ń gbọ́ wa adúpẹ́ fún wákàtí mìíràn tẹ́ fi fún wa yìí síbẹ̀ nínú ọdún tuntun two yìí láti lè mọ ohun tó yẹ kí a fi ṣe àkọ́kọ́ àbí ohun tó yẹ kó jẹ́ ìlépa ètò ga jùlọ fún ayé wa ní ìjẹjọ ẹ ṣì wá lójú ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí pẹ̀lú wa lónìí a gbàgbọ́ wípé ẹ ó tẹ̀síwájú láti ṣí wa níyè láti lè mọ ohun tó tọ́ ohun tó yẹ láti lè pàápàá láti lè fi ń ṣe àkọ́kọ́ nínú ìgbé ayé wa mímọ̀ ẹ̀yin Ọlọ́run àti nínú òye yín kábà lè sìn bó tó àti bí ó ṣe yẹ bó ti ṣe yẹ kórúkọ yín kó lè di àyìn lógo adúpẹ́ o torí pé ti ṣe bẹ́ẹ̀ torí pé wákàtí yìí ẹ jẹ́ kí òye yín kó yé wa a ó sì dá lábòkun fún ní orúkọ ńlá Jésù Kristi olúwa wa àmín gẹ́gẹ́ bí a ti ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ ẹni ìjẹ́jọ a rí wípé kì í ṣe owó ta ní tàbí ipò tí a lè wà ni a lè ṣògbélé lórí ṣùgbọ́n a rí nínú ìwé Jeremáyà orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkẹtàléní ogún sí ẹsẹ̀ ìkẹrìnléní ogún níbi tí Ọlọ́run ti ń sọ fún wòlíì ẹ̀ ohun tí àwọn èèyàn gbọdọ̀ ṣègbè lórí pé ọlọ́gbọ́n pé kí ọlọ́gbọ́n kó máa ṣògo lórí ọgbọ́n tó ní tàbí olówó tàbí ọlọ́rọ̀ kó máa ṣògo lórí ọ̀rọ̀ tó ní àbí ẹni tó jẹ alágbára kó máa ṣògo lórí agbára tó ní ṣùgbọ́n ohun kan tí a láti ṣògo lé lórí ò ní wípé wọ́n mọ ẹ̀yìn ọlọ́run gẹ́gẹ́ bí ọlọ́run a rí àpẹẹrẹ Paul apostoli ní ìjẹ́jọ́ nígbàtí a rí nínú ìwé tó kọ fi ránṣẹ́ sí àwọn ará Fílípì níbi tí ó ti ń sọ ohun tí ó jẹ́ tẹ́lẹ̀ rí ohun tó jẹ́ ìlépa ohun tó ga jùlọ nínú ayé ẹ̀ tẹ́lẹ̀ rí ṣùgbọ́n nígbà tí ó rí orí ọ̀fẹ́ gbà nígbà tó gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà ẹ̀ ohun tó wá jẹ́ ìlépa tuntun èyí tí ó ní eléyìí la kíyèsí ní ní ìjẹjọ nígbà tá a kàn ara yẹ̀ wò ṣùgbọ́n ohun tí mò ń sọ ohun tó jẹ́ pàtàkì ni wípé tá Paul apostole ìdílé ta ti bí ilé tó ti jáde wá inú ìran tó ti jáde wá ó jẹ́ ìran tó jẹ́ pàtàkì tí gbogbo èèyàn máa ń fẹ́ láfẹ́ nírú láfẹ́ nírú irú rírí bẹ́ẹ̀ bàbá ẹ̀ jẹ́ ọlọ́rọ̀ jẹ́ olówó ó jẹ́ ó ṣiṣẹ́ fún ìjọba róòmù torí ìdí èyí Paul gẹ́gẹ́ nìkan àbí sínú ọlá ni ó ní oore ọ̀fẹ́ gẹ́gẹ́ bí ènìyàn tó lè ṣiṣẹ́ lábẹ́ ìjọba róòmù torí pé ọmọ róòmù ni tá a bá ń sọ nípa ìbí tó bí nípa ìbí eh, tá a bí ṣùgbọ́n síbẹ̀ ó jẹ́ ọmọ ó jẹ́ ọmọ ebéèrù ebéèrù láti inú ebéèrù ni ó wá láti ìran benjamin ó jẹ́ ìran tó yẹ pé ó ṣe pàtàkì nínú ilé israeli àtìyá àti bàbá ebéèrù ni wọ́n kò sálà fi bọ̀ gbogbo eléyìí àti ẹ̀sìn tó mú dání tó jẹ́ pé farisi ni ó jẹ́ aláìlẹ́gàn ṣùgbọ́n nígbà tó rí orí ọ̀fẹ́ Jésù Kristi ìlépa ẹ̀ ó yàtọ̀ gédégédé ó yàtọ̀ pátápátá ó gba ìlépa tuntun ní fún ayé ẹ̀ nígbà tó bá Jésù Kristi pàdé ní ìrìn àjò ẹ̀ sí ìlú Damascus láti lè láti lè nígbà tó ń sáré káàkiri láti lè bẹ̀rẹ̀ sí mú àwọn láti lè mọ̀ láti lè máa fi sí ẹ̀wọ̀n àwọn ọmọlẹ́yìn Kristi Jésù nígbà tó bá Jésù Kristi pàdé ìgbé ayé yí padà ìwọ ọmọ ọlọ́run níbikíbi tó wà tó ti ń gbọ́ mi kí ni ìlépa títí ẹ àwọn ọmọ àwọn ọmọ ebèrú tí wòlíì àwọn ọmọ àwọn juda tí wòlíì ń kọlẹ tí wòlíì ọlọ́run bá sọ̀rọ̀ látẹnu wòlíì jeremaya a rí i pé wọ́n ń ṣògonú ọgbọ́n tí wọ́n ní wọ́n ń ṣògonú ìmọ̀ àti òye tí wọ́n ní ṣùgbọ́n wọ́n ti gbé ọlọ́run sí ibì kan wọ́n ti kọ ọlọ́run sí ibì kan wọn ò tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run mọ́ wọ́n ń tẹ̀lé ara wọn òun náà ṣe ń rán ìkìlọ̀ yẹn wípé àwọn èèyàn yìí pé wọ́n láti kúrò ní gbígbẹ́kẹ̀lé ọgbọ́n ara wọn tí wọ́n máa ṣògo rárá wọ́n láti ṣògo ní wípé wọ́n mọ ẹni tí ọlọ́run jẹ́ ìwọ náà lọ́dún tó a wà yìí kí ni ìlépa tó o ní ọ̀pọ̀lọpọ̀ ló lè lépa pé àwọn máa kọ́lé àwọn aralẹ̀ àwọn anímọ́tò lọ́dún tuntun tá a wà yìí ṣùgbọ́n ìlépa láti mọ ọlọ́run báwo ló ṣe rí ìlépa láti lè ka ọ̀rọ̀ ọlọ́run ìlépa ẹ láti lè mọ ohun tọ́lọ́run jẹ́ ohun tọ́lọ́run fẹ́ tọ́lọ́run ní gan fún ayé ẹ báwo ló ṣe jẹ́ gan eléyìí mo lérò pé ó ṣe pàtàkì kì í ṣe oúnjẹ tá a fẹ́ jẹ àbí ìlépa owó tá a gbọ́dọ̀ tá a gbọ́dọ̀ ní àbí ilé tá a gbọ́dọ̀ kọ́ lọ́dún yìí ṣùgbọ́n tó jẹ́ pé tó gbọ́dọ̀ jẹ́ ìlépa wa òní ọlọ́run tá a bá mọ ọlọ́run tá a mọ ọlọ́run ti ṣe ń hùwà á mọ bá ti ṣe máa lè súnmọ́ ọlọ́run àbí láti lè ní ìṣepọ̀ pẹ̀lú ọlọ́run tá a bá ti lè mọ ọlọ́run ohun gbogbo ti yanjú nìyẹn o ohun gbogbo ti bọ́ sí déédéé ẹ̀yin ará mi jóòbù ọmọ ọlọ́run jósẹ́fù ọmọ ọlọ́run ẹ rí nígbà tí ìyàwó pọtifari tó fẹ́ tán láti lè mú dẹ́ṣẹ̀ ó ní kẹ́mi kó ṣe eléyìí nínú ìwé genesis orí kẹtàdínní ìkọkàndínní ogójì ẹsẹ̀ ìkarùn sí ẹsẹ̀ ìkeje ó ní kẹ́mi kó ṣe eléyìí kẹ́mi kó sì kẹ́mi kí n ṣẹ̀sìn ọlọ́run torí pé ó mọ ọlọ́run ni ó lè sá fún ẹ̀ṣẹ̀ ó lè gbégbé ayé aṣẹ́gun torí pé ó mọ ọlọ́run tá a bá lè mọ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ìṣẹ́gun ìtẹ̀síwájú àlùyọ òun ló wà ló rọ̀ mọ́ nítorí ìdí èyí ọmọ ọlọ́run màá rọ̀ ẹ́ wípé owó ó ṣe pàtàkì fún wa láti lè ní ọrọ̀ ó ṣe pàtàkì fún wa láti lè ní ká kọ́lé ó ṣe pàtàkì fún wa ṣùgbọ́n ìlépa wa lọ́dún yìí tayọ tọdún tó kọjá ó gbọ́dọ̀ lékan lórí wípé a fẹ́ mọ ọlọ́run gbogbo ìsapá wa nínú àdúrà gbogbo ìsapá nínú kíka ọ̀rọ̀ ọlọ́run ó gbọ́dọ̀ jẹ́ wípé olúwa ìbéèrè wa nìyẹn pé olúwa ìpòǹgbẹ ọkàn mi nìyí wípé mo fẹ́ mọ̀ ọ́ mo fẹ́ mọ̀ ọ́ sí i tábà lè ní ìlépa yìí ọmọ ọlọ́run mo gbàgbọ́ pé olúwa wọ́n sọ náà ọ̀rọ̀ wọn níwèé bẹ́ẹ̀rù orí kọkànlá wípé àwọn ní tó bá farabalẹ̀ wá àwọn ó túmọ̀ sí pé ó ṣeé ṣe kọ́lọ́run kó farahàn wa tábà lè mọ̀ ọlọ́run sí ọ́ rí i pé ọkàn wa balẹ̀ sí tábà lè mọ̀ ọlọ́run sí ẹ́ rí i pé làálàá tó ń bá ayé kò ní lè kọlù wa tábà lè mọ̀ ọlọ́run sí èyí ayé ò ní lè máa kò ní lè máa mi wá sọ́ọ̀tún tàbí mi wá sósì àǹfààní púpọ̀ ló wà nínú ìmọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ogun tó borí wa lọ́dún tó kọjá torí pé a ọlọ́run ni ṣùgbọ́n lọ́dún yìí mo pè é níjà ìwọ ọmọ ọlọ́run wípé ṣàwárí àti mọ ọlọ́run ìlérí tó wà bẹ́ẹ̀ náà ni wípé káàtẹ̀ tó máa fẹ́ pa àwọn àwọn rárá ọlọ́run pàápàá òjìnà wọ́n wà létí ọ̀dọ̀ wa láti fara fi hàn wọ́n láti fi ara wọn fi hàn wá gan bí wọ́n ti ṣe rí bí wọ́n ti ṣe jẹ́ nínú òdodo wọn nínú ẹwà mímọ́ wọn nínú ọlá wọn nínú ọ̀rọ̀ wọn nítorí ìdí èyí mo rọ̀ ọ́ níbikíbi tó lè wà ìlépa lọ́dún yìí ó gbọ́dọ̀ jẹ́ wípé olúwa mo fẹ́ mọ̀ ọ́ ẹ̀yin ará mi nínú olúwa ibi tí a bá ọ̀rọ̀ yìí dé bóyá àwọn tiẹ̀ wà tó ò tí ì dẹ̀wọ̀n lọ́rùn tó ò tí ì dẹ̀ni ìgbàlà mo rọ̀ ọ́ lónìí mo pè níjà lónìí fàyè fún jésù kristi kó lè fún ní ìlépa tuntun tó bá fẹ́ kí n gbà ọ́ nímọ̀ràn àbí ó fẹ́ kí n gbàdúrà pẹ̀lú ẹ̀ o lè pè mí sórí plus two three three two four six eight four six seven seven four tàbí kó kọ̀wé sí mi lórí email joseph eniowo at yahoo dot com joseph eniowo at yahoo dot com ní ọjọ́ mẹ́jọ ní agbára ọlọ́run a ó tún máa pàdé torúkọ jésù kìsìkò rí àánú gbà àmín ó dàbọ̀. ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo ẹ̀yin lànà o ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo. ẹ̀yin lànà. góńgógó.